oríra mi nínú ọ̀ẹ́ eh, mo ríra mi nínú ògo. Ah, mo ríra mi nínú ògo. màsílà mo ríra mi nínú ògo. mo ríra mi nínú ògo. kẹ́yìn kẹ́yìn àtùtùkátù túlẹ̀jọ́ kẹ́yìn túlẹ̀ jàre. túlẹ̀. Jésù ní kẹ́ ẹ wá. ọ̀la lè pẹ́ jù. ẹ wá gba ìtura. wọ́n gba Jésù ní ọkọ. àǹtí Jésù ń pè yín. ẹ máa bọ̀ ẹ súnmọ́ Jésù. olúwa ń pè yín. Jésù ń pè ọ́. bẹ́ẹ̀ kò ní pẹ́ dé. yàdùà yàdùà ẹ wá ẹ wá. ṣe rí nǹkan tó wà nílẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ obìnrin sóbìnrin ọ̀rọ̀ ọkùnrin sóbìnrin ni ẹjẹ lọ bá mò hmm, ń bọ̀. arábìnrin yìí gbọ́dọ̀ gba jésù ni. mi lè parọ́ fún ẹ ṣé o mọ̀ pé gbogbo ọ̀rọ̀ kọ́dá máa ma sọ lójú ìdájọ́ ọmọ odù. really. kò tiẹ̀ dé fún mi ní one chance kí kò tiẹ̀ dé nú ọ̀nà ọbẹ̀ mi ò ní wọlé tó kí kò dé nú ọ̀nà ẹ̀rọ bó tó péré ó tó mi máa padà ó ti cooperate. jésù ti fẹ́ gba nọ́mbà ẹ̀ ó yá. 08122 ṣé kò sí ṣá. ìyá àdúrà ẹ̀yin ẹ máa gbàdúrà ẹ máa fẹ̀mí sọ́nà ìfọ́tì tẹ̀mí mímọ́ ni. ókè kò sí. ẹ̀yin ṣòfò. kí ló kí ló ṣẹlẹ̀ wọ́n bíbọ̀ ò lè lọ́bẹ̀ yẹn náà kí ló ṣẹlẹ̀ wọ́n náà ń gba nọ́mbà ẹ̀ ń gba nọ́mbà tún gba nọ́mbà eléyìí náà. wéwéwé. àgbèrè yín padà ṣiṣẹ́ léṣe. wéwé. o ti rí ilé ayé ẹ̀ báyìí. wọ́n bí báyìí lè lọ bẹ́ẹ̀ y